ọ̀rọ̀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 وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله أوصيكم بتقوى الله سبحانه وتعالى كما أمر الله بذلك في القرآن العظيم وكما حث على ذلك النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة واعلموا عباد الله أن تقوى الله سبحانه وتعالى من أوجب الواجبات على كل مسلم ومسلمة واعلموا عباد الله أن تقوى الله سبحانه وتعالى هو المسلول من جميع أوامر الله سبحانه وتعالى بل ومن جميع نواهيه عباد الله لقد تحدثنا في الخطبة الماضية حول بعض من أشرار الساعة ألا وهي قول العلم لأن النبي صلى الله عليه وسلم الذي لا يصف عن الهوى صاحب المقصود قد أخبرنا أن الساعة لا تقوم حتى يطلب العلم وبينا أنه <clears throat> لا مضر من هذه الفتنة ولا مخرج منها إلا بطلب العلم الشرعي والعلم الشرعي هو الحل الوحيد من الفتنة التي نعيش فيها اليوم واعلموا عباد الله أنه لا بد لنا أن نراعي أمورا قبل قبل التصدر في صلاة العيد واعلموا عباد الله أن المدارس في مجتمعنا كثيرا والعلماء كثيرون ولا بد لنا أن نختار من المدارس ما تفيدنا وأن نختار من العلماء من يرضعنا ولقد أشار الله سبحانه وتعالى إلى ما لا بد أن ننظر إليه من أوصاف العلماء وذلك في قوله تعالى إنما يخشى الله من عباده العلماء وخشية الله سبحانه وتعالى من أوصاف العلماء الربانيين ومن لم يكن من الخاشعين لله سبحانه وتعالى وليس من العلماء الربانيين الذين نطلب منهم آه، العلم وما أكثرهم في مجتمعنا الراهن ولم عباد الله أن العلماء الربانيون أن العلماء الربانيين هم الذين يوقون الناس على شجار العلم قبل اتباعه كما ثبت ذلك عن عبد الله بن عباس رضي الله عنهما ونقل عنه أيضا أنه قال لا يكون العالم ربانيا حتى يعلم حتى يعلم ويعمل ويدعو ويصبر على الأذى وهذه الأمور الأربع لا بد أن تجتمع في من يقال له العالم الرباني وهؤلاء هم العلماء الذين ينبغي لنا أن نسلب منهم العلم وأما ما سواهم من سواهم من العلماء سواء العلماء سواء علماء الأمة أو علماء الدولة ليس لنا أن نذهب إليهم في طلب العلم ذكر العلامة ابن العثيمين عليه رحمة الله أن العلماء ثلاثة العلماء ثلاثة عالم دولة عالم دولة هو الذي ينظر فيما يعني تريد الدولة ماذا يريد الرئيس ماذا يريد الحاكم ويؤتي بذلك سواء كان ذلك مخالفا لكتاب الله سبحانه وتعالى او سنه النبي صلى الله عليه وسلم لو لا يبالي فقط لو راى ان رئيس الوطن أو حاكم آه، الولاية يريد هذا أنه يقيم بذلك على وكذلك عالم الأمة وهو الذي ينظر إلى ما يؤذي العوام ويؤتي بذلك إرضاء لهم وهذا أيضا يعني هو آثم وليس عالما ربانيا ولكن لا بد لنا أن نحاول أن نكون من العلماء الربانيين الذين لا يبالون للحاكم ولا بالعامة وإنما ما يهمهم ما ثبت في القرآن الكريم وما ثبت النبي صلى الله عليه وسلم من الأحاديث الصحيحة أدعو الله سبحانه وتعالى حتى وجاءت النبي صلى الله عليه وسلم عليكم في الله سبحانه وتعالى كما بارك على النبي أتوب وأنصر على النبي صلى الله عليه وسلم في يوم القيامة أيها الله عليه gẹ́gẹ́ bá ti máa ń sọ fún wa ní gbogbo ìgbà ike ọ̀rọ̀ ọlọ́run bá yí lọ́lá òun náà ní ọ̀rọ̀ tó ga jù òun náà làwọn máa ń tẹ̀síwájú gbogbo ọ̀rọ̀ òun náà ní Al-Qur'an bákan náà ní lára Nabi sallallahu alaihi wasallam ti ṣe súnà Nabi sallallahu alaihi wasallam òun náà ló lóore jù nínú àwọn ìlànà tí a máa tẹ̀lé tí ó ń bá olórí àwọn subhanahu bákan náà kálọ̀ nípa ìgbé àdádálẹ̀ nínú ẹ̀sìn àánú ní àánú táyé ń pè é pé ẹ̀rọ ìjọba tó tayọ̀ bí náà subhanahu wa ta'ala ẹ̀rọ ìjọba ọba àríjọlá ẹ̀jẹ̀ ká pààyà ọlọ́wọ́ ọba àríjọlá tó yẹ kí al-Qur'an àti bí Ànábì sallallahu alaihi wa sallam bí Ànábì ṣe máa ti Allah subhanahu wa ta'ala níbi àwọn àdíjì rẹ̀ tó lálàáfíà táwọn lọ́dún yìí mọ̀ ìgbàgbani tó jẹ́ ọ̀rọ̀ yọ̀ lórí gbogbo apátápátá ọkùnrin ní àbóbìnrin ní ọmọdé àbábàlágbà tó láti fún akábẹ̀rọ náà ọba àríjọlá padà bá lè má ìwé ìbẹ̀rọ náà ọba àríjọlá òun náà ní ta fẹ́ lò níbi gbogbo tọ́lọ̀ ọba àríjọlá pàwọ́ láti ká máa ṣe nínú ẹ̀sìn bẹ́ẹ̀ ni òun náà ní ta fẹ́ lò níbi tọ́lọ̀ ọba àríjọlá gbogbo tó ní ẹ̀ nínú àwọn àtìkòtà lẹ́mí júwe fún wa ipé ìgbẹ̀yà ayé òun náà làtìkòtà wà yìí òun náà ni àtìkò tí mó kó ìmọ̀ ńlẹ̀ tó yẹ pé ìmọ̀ ní símá ẹ̀yìn lábádọ́wò làtìkòtà wà yìí láti síjẹ̀ ẹjọ́ tó ní ẹ̀sìn máa tẹ́tí gbọ́ ìròyìn dáadáa á ṣe á mọ̀ gbọ́ ìrísí nípa sí àbá báyìí nínú àwọn àbá aláńlá àwọn àfẹ́sì lágbàáyé àríwé ọlọ́ọ̀bà àríwọ̀lá pọ̀lọ̀pọ̀lọ̀ nínú àwọn àtàlẹ́bí sọ̀láwà àríwọ̀sẹ́lá tàbí júwe fún wa ní tàbí máa bà yí pé ọlọ́ọ̀bà àríwọ̀lá ní kó ìmàlẹ̀ yóò máa mú àwọn onímímà lọ tọ́lọ̀ọ̀bà àríwọ̀lá bá wá ń kó àwọn onímímà lẹ̀ kò sí tí ó kù tayọ àwọn onífẹ̀ẹ́nú kò sí tó kù tayọ àwọn aláìbàtà tó jẹ́ pé àwọn làwọn èèyàn máa rí náà ni wọ́n máa fi pàtíwá láwọn èèyàn wọ́n sì máa sọ nù wọ́n sì máa sọ àmì látara rẹ̀ àwọn sọ wa ìgbé mọ̀sọ́nà kankan tó lè kó ayọ kó nínú fìdínà irú fìdínà tá a pà yìí irú fìdínà tó sallallahu alaihi wa sallam eléyìí nìkan òun ló lè là wá kó nínú fìdínà ìgbẹ̀yà ayé ní ìtókàlùkù wa náà ti rí tàbí kúra pàpẹ́ àdìkóòrù ẹ̀ báyìí tàbá wọlé wá mímọ̀ yìí agbanu atọ́ra wa láwùjọ tá a wà lónìí eríṣiríṣi àwọn ilé ẹ̀kọ́ níbẹ̀ láwùjọ tá a wà lónìí oríṣiríṣi àwọn àbá oríṣiríṣi àwọn onímọ̀ ní ń kọ́ àwọn ẹ̀lẹ́kọ̀ọ́ oríṣiríṣi níbẹ̀ láwùjọ wa a ní bùkátà sí ká tọ́ra a ní bùkátà sí ká jẹ ojú wa kalẹ̀ ká mọ ìwòrán láti kẹ́kọ̀ọ́ ọmọ wa jẹ́ pé a tún á lọ lè kọ́ àwọn nǹkan tó jẹ́ pé yóò tún wá burú mú wa ẹ̀ẹ́jú kásọ̀ pé kí ni káwọn ẹ̀kọ́ gan yóò tún wá sáàpà ní mú wa ju ká ló lè kọ́ ẹ̀kọ́ ní ogoro àwọn àyíká lọ nítorí pé bóyá díẹ̀ díẹ̀ èyí tá a fi sí náà bàbí lọ́lá nínú àwọn ìta gbọ́ ẹ̀ bóyá àwọn díẹ̀ díẹ̀ yìí bóyá pàtà bá dé lórí àwọn ẹ̀kọ́ tá a sọ yìí bóyá gbogbo àwọn ọ̀gá tá a sọ yìí wọ́n tún bàjẹ́ wọ́n bàjẹ́ farada ni tún láti bí wọn akẹ́kọ̀ọ́ bó láti àbíkákẹ́kọ̀ọ́ àbíkákọ́ sí àbíkẹ́kọ̀ọ́ wọ́n ti àbí tí ó rí ká sí ọ̀dọ̀ alimami Shafi'i alayhi rahmatullah wọ́n ní wọ́n máa bá tàhún tààlí mọ̀lọ́pùtà sàbáàdì yìí wọ́n ní ẹnikẹ́ni tí ìmá kẹ́kọ̀ọ́ tó bá ti kó lásìkò tó fi wà lọ́dọ̀ wọ́n ní bàbá àlẹ́ yìí nítorí pé ẹni bẹ́ẹ̀ ó ti kú gbọ́dọ̀ sí ìjáde láyé ẹni tí ò bá ti kẹ́kọ̀ọ́ tí ò kọ́ ìmọ̀ nípa ẹ̀sìn ibi tó burú dé wọ́n fi wú ẹni bẹ́ẹ̀ wú ẹni tó ti kú gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni alimamu ṣáàbì wọn ni wọ́n wá sọ pé wà máa ń lam yẹ́dù mọ́rùlá ta àdúrà ní ta àdàlì ẹni tí ò bá ti lè tọ́ ìkorò orí wáyé mà tí ò bá ti lè tọ́ òní ìgbésí ayé rẹ̀ ní wákàtí kan wọ́n ni tàjára àléhì dúlù jáhálì kúlà àyàtì irú ẹni báhùn ìyẹ́pẹ̀rẹ̀ àìmọ̀ká ẹ̀ òun náà ni ó ti kíni dáa ní kó tọ́ àdúgbò tọ́ ìkòrò mímọ̀ wò ní ìyẹ́pẹ̀rẹ̀ àìmọ̀ká yìí òun náà ni ó àgbọ̀dọ̀ wo pé nígbàtà òjò tí wá bàjẹ́ ìbòlá wà ní sí ìbòlá tí wá wájú máa àwà àjòkó ara níwájú àwájú máa gbogbo bí ìjọba ṣe bàjẹ́ tó láwùjọ túláàsì àmà aráwọn ìgbọ̀kan tí ó máa sẹ́kù àmà aráwọn tí ó máa dámọ́ ní wọ́n kọba ìlé lórí ìgbẹ̀já lè kọ́ ìmọ̀ níbi owó ìdáhà sọ fún ara yìí kò sí tó fà á tó tayọ pé ibi táwùjọ wá jà lónìí àwọn ilé ẹ̀kọ́ kan bẹ lónìí bẹ́ẹ̀ bá ní káwọn ọmọ lọ́dẹ̀ kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ in tí wọ́n máa kọ́ wọn nǹkan tí ó jẹ́ ìbánijọ́ bẹ́ẹ̀ tó rán mọ̀ lórí ẹ̀kọ́ ní láyé tó bá jọ òkèjà sí àmọ̀ mi ó jẹ́ bàjẹ́ ọmọ ẹ̀yìn tí ẹ ti kẹ́kọ̀ọ́ tí wọ́n ti ń kọ́ ọmọdé ẹ̀kọ́ bá dé jò ga tí wọ́n ti ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ bá dé ṣe yára bí tí wọ́n ti ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ bá dé fa àwọn tí àdìjọ̀nù kí wá láǹfààní ẹ̀kọ́ ta ní kọ́mọ lórí kọ́ ní jẹ́ ilé ẹ̀kọ́ tá ní kọ́mọ lórí kẹ́kọ̀ọ́ ni wọ́n ní kò sí tó kà wọn pẹ̀lú tàwọn ilé ẹ̀kọ́ táàtì ní kọ́mọ lọ́dún kẹ́kọ̀ọ́ kí wọ́n ti níbò tí tó ká wọn pẹ̀lú àkídà gbogbo ilé ẹ̀kọ́ tẹ́yẹ̀ bá ti mọ́ lọ tọ́bá ti ní ah, àwọn èsì alákìídà ní bíbá yóò àwọn ẹ̀kọ́ yẹn ní àkídà yá yóò tààrọ̀ lè fà ìjà àgbò ni ìrọ̀lẹ́ ti kéèsè lẹ́ẹ̀kọ́ ọ̀nà àkọ́kọ́ tó yẹ ká kọ́ ma nínú ẹ̀kọ́ òun náà ni àkídà tó lè tàbí yá àsọ̀hìhà òun náà ni Islam àwọn ìtàtò ẹ̀ká nílọ́kà nínú ẹ̀sìn Islam àwọn àdìọ́kà tó lálàáfíà kèé sàwọn àdìọ́kà tó burú jáì láàmà nílọ́kà gbogbo àwọn ilé ẹ̀kọ́ báyìí kò ní sí kò jẹ ìgbà tá a bá tẹ̀tẹ̀ ń ka fún wa síwájú ká tó máa mọ̀ bí irú àwọn ilé ẹ̀kọ́ tá a tọ́ka sí ni àwọn ilé ẹ̀kọ́ tí wọ́n bá ti kú súnà Ànábì sallallahu alaihi wasallam kálọ̀ lè mọ̀ pẹ̀lú àwọn ilé ẹ̀kọ́ bá kò sáfà ní fún wa bẹ́ẹ̀ kò ní sóore kankan láàrin tẹ̀ láyé kọ́lá tó bá ti jẹ́ òkúta ìdè àmà àríra àmà ní kankan bẹ́ẹ̀ gbogbo ilé ẹ̀kọ́ ni wọ́n bá ti ń fi ẹnu àbúkú ka àwọn tàbí Ànábì àbí àwọn tí wọ́n bá ń tẹ̀lérú àwọn ilé ẹ̀kọ́ bẹ́ẹ̀ gbogbo ilé ẹ̀kọ́ táwọn náà bá ń gbé kalẹ̀

kéèsè ilé ẹ̀kọ́ tí ó wúlò pátàlágbà dípò pé ó wúlò ọmọdé irú àwọn ilé ẹ̀kọ́ báyìí àwọn náà wọ́n sọ àwùjọ wa nípa àti lónìí àwọn náà wọ́n dáwò láfíà ti tẹ́lẹ̀ láwùjọ lónìí níjọ́ ọjọ́ nígbàtá wọn ya ń kẹ́kọ̀ọ́ tí wọ́n ń kó ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ ìmọ̀ nípa ẹ̀sìn tí wọ́n dá ẹ̀kọ́ ẹ̀sìn papọ̀ mọ́ ògùn tí wọ́n dá ẹ̀kọ́ ẹ̀sìn papọ̀ mọ́ idán wọ́n dá ẹ̀kọ́ ẹ̀sìn papọ̀ mọ́ jálà yìí gbogbo àwọn ọmọ láàrin níbi àmàrí ọmọ mú ẹni bá lónìí yóò láàfáà lòun ó sì bèèrè ọmọ nínú bá ti gbogbo lọ́wọ́ yóò láàbá alẹ́ tí ó ń kẹlòun wọ́n lè mú òṣù wọ́n gba ìdíjì à ń jẹ ọmọ gbé à ń tàbápá jẹ ọmọ kéékèèké à ń wá ibi ọmọ gbogbo ìdíjì àwọn kọwà yìí tẹ bá wájì wọn ẹwà rí àwọn tẹ́ bá bẹ̀ wọn ò ní jẹ́ pé a eléyìí o ẹ̀yìn àdífà kìnnìkan lòún jẹ́ o ògùn tẹ kìnnìkan lòún jẹ́ ẹni pé àìláàfà náà lẹ́bàá bẹ̀ òkúrò àwọn wọ̀nyí ilé tí ó ń kan náà ló kúrò lójú wọn àwọn ilé ẹ̀kọ́ kan àwọn náà ni wọ́n kò ní ìwúrú àwọn báyìí wọ́n wá fún wọn káàkiri gbogbo àwùjọ tó kálukú wá ń gbé bẹ́ẹ̀ wọ́n wá ń ṣe ìdí ìbàjẹ́ wọ́n ń da àwùjọ rú lọ́nà tá a fura àti lọ́nà tá a ti fura ẹ̀ nígbà tó wá di pé èsìrìsì àwọn orípa nínú àwọn aburú wọn tí wọ́n dálẹ̀ láwùjọ yìí èsìrìsì aburú yìí ni wọ́n á mojú àti ogbó èèyàn ìgbà náà làwọn èèyàn bẹ̀rẹ̀ wá ń rí bá ah, àbábùrú ibo táwọn eléyìí pè kalẹ̀ fún aláwùjọ ẹ̀ àwọn náà lẹ́ẹ̀mọ́ bá níbi èsìrìsì àtẹ́wò àwọn náà lẹ́ẹ̀mọ́ bá fún ọwọ́ abá adé títí pé nítorí wọ́n kù nínú ẹ̀sìn àwọn nǹkan tá à ń pè lẹ́sìn ọwọ́ abẹ́ máa yin ní rẹ̀ kù lára àwọn èèyàn alukur'an ọ̀rọ̀ ọlọ́run ọba àdéjọ́lá láwùjọ́ wọ máàlá alukur'an ọlọ́run ọba àdéjọ́lá sọ kàlífà àtàlí sọ̀tà wà yóò sọ̀lá ní ìtumọ̀ àti ní gbólóhùn àwọn ilé ẹ̀kọ́ kan bẹ lórí àtàwọn tí wọ́n tẹ̀lé wọn wọ́n ní alukur'an ti sọ̀rọ̀ ọlọ́run ọba àdéjọ́lá wọ́n lọ́wọ́ ọba àdéjọ́lá kí wá ní al-Qur'an wọ́n ní al-Qur'an wọ́n ní ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wa sallam ní Jibril kó sí ànábì nínú òun náà ni ànábì fún wa sọ ọ̀rọ̀ ẹ jáde gbogbo àwọn aburú báyìí aburú rẹ̀ ẹ̀yìn aburú tó lágbára ní máwùjọ gbogbo àwùjọ tí ìjọba bá ti ṣẹlẹ̀ àbíkáwá dìde àbíkáwá lórí kẹ́kọ̀ọ́ tàbáwá fẹ́ kẹ́kọ̀ọ́ iná àbíká sọ́ra gbogbo àwọn ilé ẹ̀kọ́ tá à ń sọ̀rọ̀ nípa nínú àwọn káwò nígbàtí a bá fẹ́ lọ lè kẹ́kọ̀ọ́ ọ́dá òun náà dàkọ́kọ́ nínú pẹ̀ta ní bùkátà sí òun náà ni òun ni tẹ̀sídù níyà òun náà ni ká tún wà níyàwó àti òun náà ni ká ṣe ìhlá ká ṣe àfọ̀mọ́ ìwádìí máa wá nítorí tọ́lọ́ọ̀bà àlejọ́lá mo fẹ́ wá mímọ̀ yìí láti lè bá a mo fẹ́ wá mímọ̀ yìí láti lé bá mi ńlá kó ara mi yọ kó o níbi aburú tí ń ṣẹlẹ̀ láwùjọ ẹni wọ́n máa sọ pé fún mi ní pupa táwọn máa tó rúkú fún mi táwọn máa pè ní burú èmi náà fi lè jẹ́ ìjọ náà bá àlejò ọlámà àníyàn tó gbọdọ̀ wà lọ́kàn wa nù a gbọdọ̀ wá ìmà nítorí káwa náà bá lè máa ṣe báyìí ibà eléyìí náà ti wà ní àwọn mímọ̀ a gbọdọ̀ wá ìmà nítorí káwa náà bá máa fi ṣe ìyára lórí àwọn aláìmọ̀ká tí àwọn eléyìí aláìmọ̀ká ni wá a gbọdọ̀ tún àníyàn wa ṣe nítorí pé gbogbo àníyàn tí a bá torí ẹ̀ ṣe gan òun àlọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlọ́run dáyẹ̀ lẹ́jọ́ ìlàmàlẹ̀ àmàlù fi ní ìyá wà ìsàmàlì kúndìmù ìmàdáwà àníyàtà bá torí ẹ̀ pé ìwọ́n tó bá wá mímọ̀ àbẹ́kí àbájọ́ alìmọ̀ nìtì kan bá fi ní jẹ́ chief imam nílùú wa tẹ́bí náà bá ti wá alìmọ̀ nìtì kan bá fi ní jẹ́ búkí lágbègbè wa tẹ́bí náà bá ti wá alìmọ̀ nìtì tẹ́bí náà láwọn ọmọdé wọn ọmọ ọ̀rọ̀ tẹ̀lé lẹ́yìn wọn máa dáwọn sàtẹ̀lé lẹ́yìn tó ẹgbẹ́ àníyàn tí wọ́n mi ń wá mímánu lọ́lẹ̀ ẹ̀mọ̀ ìgbé ìmọ̀ rẹ̀ kìí torí tọ́lọ́ọ̀bà àdìjọ́lá agbọ́dọ̀ kọ́kọ́ tún àníyàn wá tẹ́ àníyàn dáàmà bí wá ìmọ̀ agbọ́dọ̀ tún sí tàbá ti wá tún àníyàn wá tẹ́ tàbí ma irú àwọn ilé ẹ̀kọ́ tàbí ma lọ́lẹ̀ kẹ́kọ̀ọ́ agbọ́dọ̀ wá ma irú àwọn oláfẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wa tó láti ilé ìsáà ti pàtàkì mú wa agbọ́dọ̀ wá àwọn àfáà kátẹ́sà àfáà tí kọ wa lẹ́kọ̀ọ́ agbọ́dọ̀ tẹ́sà olùkọ́ sáà lọ́lẹ̀ gba ìmọ̀ lọ́dọ̀ rẹ̀ nítorí pé tàbá ti lọ́lẹ̀ kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ yàn bẹ́ẹ̀ ẹwọ gba àwọn àwùjọ lóyìí àwọn tí ń gba ayé lórí lóyìí kí wọ́n pàtó farapa àwọn ní mímà ilé ẹ̀kọ́ tí wọ́n ti kẹ́kọ̀ọ́ àwọn tí wọ́n kọ́ wọn lẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe rí òun náà làwọn náà ṣe rí gbogbo ẹnikẹ́ni tó bá kẹ́kọ̀ọ́ nìkan yóò lápàlá rẹ̀ ẹni tó bá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àbá nípa sìgá ẹ̀ẹ́rì yóò lápàlá rẹ̀ náà àbá àti ọmọ àwọn sìgá lọ́ba ń kún sìgá wá lọ́ba àwọn sìgá wá yóò tàpá lára rẹ̀ ẹ̀tún bá ló kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àbá àti jẹ́ pé ibi tẹ́ bá ti kékeré lọ́wọ́ ibẹ̀ náà ni ó ti sọ fún ọ pé lọ́ba yìí kìí ti jó padà lọ́ba ń fẹ́ láti kìí ti jó yìí tí mo dára yìí ibi tẹ́ bá ti kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ibẹ̀ ni ó ti nẹ́ẹ̀sì kéwù kalẹ̀ náà ọyá ẹ lọ wá lọ́jà lọ́lẹ̀ bá rí rí gbá lọ́lẹ̀ bá rí rí àwọn gbogbo àbá ẹ tí máa ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn onímọ̀ àwọn àbá báyìí kọ́dà kó ní nímà irú àwọn nǹkan báyìí yóò lápa lára àyẹ̀wò irú àwọn aburú báyìí yóò kó ìpalára bẹ́ẹ̀ kọ́ tí ẹ bá kọ́ tí ẹ bá wá kọ́ ẹ̀kọ́ yìí kò ní wúlò fún tí ẹ bá kọ́ ẹ̀kọ́ yìí kò ní sábà ní fún nítorí pé ó dà gẹ́gẹ́ bí ẹni tí ń wẹ̀ ní títún wá ń da ìgbín sára ìwẹ̀ títún da ìgbín sára ìwọ́n tó ń kọ́ ẹ̀kọ́ nípa bó ti mọ̀ náà bá àlejò ọlá ó sì tún ti àwọn nǹkan ṣìrìkì yáà àwọn nǹkan ẹbọ àwọn òun náà ló fà táa fi gbọ́dọ̀ ṣe ta irú àfá táàbà kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ wọn tàbá wọn fẹ́ tààrú àfá bóòlá ti mọ irú àfá tààlọ́ ní ẹ̀kọ́ lọ́dọ̀ wọn ọlọ́ọ̀bà àríkẹ́ láti jú ẹ̀mú wa nínú al-Qur'an tàbí ma àwọn òwúrà lóòtọ́ ọlọ́ọ̀bà àríkẹ́ lá ní innama yakhsha Allaha min ibadihi al-ulama ọlọ́ọ̀bà àríkẹ́ lá ní àwọn tí ma fáyọ ọlọ́ọ̀bà àríkẹ́ lá nínú àwọn ẹ̀rọ ẹ̀ àwọn náà ní al àwọn náà ni onímímà ajẹ́gbé nínú táàrí ma àbá àtàtẹ́ta tààlọ̀kọ́ ìmọ̀ lọ́dọ̀ rẹ̀ òun náà ni khashiyatullahi subhanahu wa ta'ala makhafatullahi subhanahu wa ta'ala ìpáyà ọlọ́wọ̀ bàlìjọ́lá ìbẹ̀wọ̀lọ́n ẹni dáàbà kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ àwọn náà bá ń dáa náà bá ń rí ìyà lókèrè àìbá bá súnmọ́ yà àwọn náà máa ma àpẹẹrẹ lára ẹni ń pera rẹ̀ láàfá tààbẹ́ kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn ọlọ́run ọba àlejọ́lá lọ́dọ̀ rẹ̀ sásìkò òrùn tó tó láwọn tẹ̀ tó láti àsìkò òrùn yìí ẹni tá ń bá lọ àmà sí lọ náà ni ẹni tá bẹ́ kọ́ ẹ̀kọ́ lẹ́sìn lọ rẹ̀ àbúdalẹ̀ kéwúlẹ̀ ni tó jẹ́ pé òun náà ní kọ́ yín pé ẹwà ojú màálù mẹ́rìndínlógún òun náà ní kọ́ yín pé bẹ́ẹ̀ bá àwọn sàájá ànẹ́bì ìwádùn láyé alẹ́ ìhìm mùnáfikí tẹ́lá àwọn sàájá ànẹ́bì ẹni tó fẹ́ kọ́ ẹ̀kọ́ ẹ̀sì lọ́dọ̀ rẹ̀ òun náà ní sọmọ pé sọ ìbù kárí bó pé sọ ìbù kárí tí a tí ò lálàáfíà ní kí a tó burú jù ní nínú àwọn tíra ẹ̀sìn ẹ̀rẹ̀ tí ń kọ́ níwọ̀ àwọn kàbáyìí kí ló wẹ́ fi kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ̀tọ́ bẹ́ kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ òun náà ní mú àwọn tàbí ànábì lọ́pọ̀ kan òun náà ní bẹnu àtẹ́lù bẹnu àtẹ́lù wọn àti ẹni tó jẹ́ pé ẹ̀yìn tó bá rí ẹni tí ń bu ẹnu àtẹ́lù àwọn tàbí ànábì kò ní rí ẹni tálà ìdá kò rí kó sábú kankan kò rí pé pàtàkì kankan jẹ́nu àwùjọ tí wọ́n bá bẹ́ lọ lè kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ ọdún eléyìí àìnà khashiyatullahi subhanahu wa ta'ala ìpáyọ̀ ọlọ́wọ́ bá lè lọ lájá lára rú àwọn ẹni báyìí inú àwọn nǹkan tí kì í jẹ́ kéèyàn kẹ́ ẹ̀kọ́ ẹ̀sìn lọ́dọ̀ ọ̀yàn kọ́dà gbogbo bẹ́ẹ̀ bá dé òbí àbá ṣe rògbó dáa tó nìrí tí òbí àbá ṣe rògbó dáa tó ní sọ̀rọ̀ sí òun náà ní tí a bá ti rí pé aburú ń bẹ lọ́wọ́rú ẹni bẹ́ẹ̀ ọ̀nà àwọn aburú ní mí ń bẹ lọ́wọ́ ẹlòmíì tí ó hàn tó gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí tó hadith Imam Ahmad alayhi rahmatullah ẹ̀yìn wọ́n bá ẹnìkan nínú àwọn àfá nínú àwọn àfá oní ọkùnrin kan tí wọ́n pè ní alùhásìbí ojú ó sì ní alimọ́mù ahmed rahimahullah àwọn abà lọ́dọ̀ rẹ̀ wọ́n á kí ló ń lọ́dọ̀ ọrú arákùnrin àwọn àbá ọdún wá di ọdún mi tó tẹ̀lé wọ́n tún bá lọ́dọ̀ rẹ̀ alimamu ahmad wá bínú sí ẹni pé a ah, kí ló dé tó wá lọ lè jòkóti lágbájá ẹ̀ ọwá ní ah, ẹni tó ní mọ́jòkóti ó nímọ̀ nípa hadithi kí ń gba àwọn hadithi wá lé ní tìrìtì ìmọ́pá ahmad wá sọ fún pé tí gbogbo ẹ tó bá ti nímọ̀ ìmọ́mù amadu wa bẹ̀rẹ̀ sí kà pé àfà alágbájá báyìí ojú òjì ó sọ orú ẹni bẹ́ẹ̀ ó bà ìdá rẹ̀ jẹ́ àfà alágbájá báyìí ojú òjì ó bà ìdí rẹ̀ jẹ́ so látara bẹ́ẹ̀ a gbọ́dọ̀ jẹ́ kí ká máa gbàkan jẹ́ pẹ̀lú ìdí tí àwọn èèyàn a gbọ́dọ̀ máa gbàkan jẹ́ pẹ̀lú sọ̀rọ̀ tí àwọn èèyàn a gbọ́dọ̀ máa gbàkan jẹ́ pẹ̀lú èrò tó pọ̀ lọ́rin àwọn èèyàn ọ̀dà máa gbọ́ a gbọ́dọ̀ pẹ̀lú ìdí téèyàn jogún látọ̀dọ̀ àwọn bàbá tó fi iná ni ọmọ alágbájá ni káwọn lọ́mọ ni ẹjá wo ìmọ̀ tó pé lọ́wọ́ ẹjá wo ẹ̀sìn tó bá ti jẹ́ pé ìmá ń ba lámàrí àwọn ẹ̀jẹ́ iṣẹ́ ti rú ní irú ẹni bẹ́ẹ̀ àníbùkátà sí láwùjọ wa irú ẹni bẹ́ẹ̀ kọ́dà àníbùkátà jẹ́ ti dùgbé lọ́wọ́ àníbùkátà sí àríwọ̀lá máa wọ́n bá rí yìí àníbùkátà sí àwọn àbọ̀ ọlọ́run àwọn àbá Allah subhanahu wa ta'ala àwọn àbá ni wọ́n fọ́ èèyàn ní ẹ̀kọ́ nípa pẹ̀lú bọ́lá ọba àríjọlá kò sì ní kó lè kọ́ bí wọ́n ti gbà wọ́n látọ̀ ànábì sallallahu alaihi wasallam àwọn yìí làwọn àbá àtàlọ́ lè gbọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ wọn àwọn eléyìí náà ni wọ́n sáǹfà nínú wa àwọn eléyìí náà ni wọ́n yọ wá kó nínú gbogbo bìkínà àkólú máa tẹ̀síwájú àwọn àtẹ̀síwájú láhàjì wọ́n lẹ́kún wọ́n ti sáré ilé mọ́fìnínà mi kúndìlẹ̀ الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه عباد الله اعلموا أن طلب العلم الشرعي واجب على كل مسلم صغارا وكبارا رجالا ونساء وكذلك لا بد لنا أن نختار من العلماء الربانيين ناخذ منهم العلم لأن آه، العلم الذي نأخذ من العلماء الربانيين آه، هو العلم الحقيقي هو العلم الذي ينجينا من الفتنة ولم عباد الله أن للعلماء الربانيين آه، بعض الأوصاف ومن ذلك ما ذكره الإمام عبد الله بن عباس رضي الله عنهما أنه قال لا يكون العالم ربانيا حتى يعلم ويعمل ويدعو ويصبر على على الأذى وكذلك نقل الحسن البصري عليه رحمة الله أنه قال رأيت أقواما من أصحاب النبي صلى الله عليه وسلم يقولون من عمل بلا علم كان ما يفسده أكثر مما يصلحه والعالم بلا والعالم والعامل بلا علم كالسائر في الطريق آه، كالسائر في غير آه، الطريق ولذلك يجب علينا أن نختار من العلماء من العلماء العاملين الربانيين الذين يعني يوافق علمهم آه، يوافق علمهم عملهم أدعو الله سبحانه وتعالى أتركاتك إخوان النبي صلى الله عليه وسلم عليكم في الله سبحانه وتعالى وما باب صلى النبي أدوكو عن دعوة النبي صلى الله عليه وسلم في يوم القيامة ẹ̀rù ní ọlọ́ọ̀bá àríkẹ́ọlá pẹ̀lú àìsọ fún àti káwá ìmọ̀ ẹ̀sì túláàtì ní ọ̀ràn yẹ̀lé fún wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ní túláàtì fún wa kásẹ̀ta ibi táàtì lọ lè kọ́ ìmọ̀ ẹ̀sì àtìtorí pé ẹ̀mọ̀ tá a fẹ́ kọ́ yìí tá a bá sẹ́ta ibi táàtì lọ lè kọ́ tí a bá kọ́ púpọ̀ ẹni tí ò ní mà aláìmọ̀ká yóò tún wá padà wúlò jù wá lọ kọ́dà níwájú ọlọ́wọ́n bá àríkẹ́ ọlá tó bá jẹ́ òkèlè kìyàmà nítorí pé òun láwùjáde kóhùn ní mímà ìwọ́n tó wá lọ lè wáyé ìgbà tó ń kọ́ ìkọ̀kúkọ̀ àwíjàre kí ló fẹ́ ní níwájú ọlọ́ọ̀bà àríkẹ́lá tó bá jẹ́ òfin àríkẹ́yàmà àbáwá àdáàmà ìkẹ́lẹ̀ ọ̀sẹ̀ àwọn ojúbàrẹ̀ dáadáa kó lè dá tí ó bá tẹ́sà mà nínú àwọn onímọ̀ wọ́n ní pẹ̀lú àwọn onímọ̀ tó jẹ́ pé alimul dawla àwọn àfáà mi ń pẹ́ tó jẹ́ pé àfáà ìlú ni wọ́n àfáà ìjọba ni wọ́n àwọ́ àwọn àfá àbáyìí wọ́n wo kí ni ìlú ń fẹ́ wọ́n wo kí ni olórí ń fẹ́ wọ́n wo kí ni ìjọba ń fẹ́ irú nǹkan tá máa ń fẹ́ yìí òun náà làwọn òfìsè fatuwa ní tiwọn òun náà ni wọ́n máa sọ fáwọn èèyàn nínú ẹ̀sìn wọ́n máa tẹ̀lé ìjọba pé ìjọba bá ti fẹ́ ẹ̀yìn sallallahu alaihi wasallam irú àwọn àfá àbáyé àdáwò ni wọ́n fúnra wọn àdáwò ni wọ́n múrú àwùjọ náà bá wà àti irú àwọn àfá àbẹ́ nínú pàtó ti kọjá tó jẹ́ pé nínú jíra tí wọ́n kọ wọ́n kọ síbẹ̀ pé hijab ẹ̀yìn agbẹ́ ẹ̀sìn ni wọ́n sì sàlàyé nípa hijab níbàmù pẹ̀lú súnà Ànábì sallallahu alaihi wasallam ń bẹnu tẹ̀síru wọn tí wọ́n kọ́ àbágbà tó padà yá nígbà tí wọ́n wọnú ìjọba nígbà tí wọ́n rìn pẹ̀lú àwọn adínsèlú ẹ̀ wọ́n padà pé nǹkan àbí sí àfáà tá ìlẹ́nu tí àfáà fi wá ń tọ́ jáde pé ìjáàbù ewé kò sínú kíni ewé ìjáàbù ìjáàbù kò sínú ẹ̀sìn àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ lẹ́ẹ̀sọ́ ní èwo ní kámú ẹ̀yìn kọ́dà nínú àwọn nǹkan tá a gbọ́ òun náà ni pé inú tó kó ìparẹ́ bá bàbá tá a sọ yìí tó kó ìrònú bàbá tá a sọ yìí òun náà ni kíni òun náà ni àdáwò ni wọ́n kàn látara kíni látara ru pàtíwádẹ́ so nínú àwọn àbá báyìí àbí ká sọ́ra fún wọn nítorí pé nítorí tó mú lọ́kàn wọn òun náà ni pé kí ìjọba fẹ́ ìjọba ni ó máa dictate fún wa ìjọba tí ò ní mẹ́sìn ìjọba tí ò mọ kankan àbá ó máa dictate fún ìjọba ni kí ni ìjọba ọgbọ́n lè lọ́wọ́ bá ipé tí ọlọ́run wí pa kọ́lá yìí kí là nẹ́bí wí ẹ̀yìn sáfà bá wá sọ dá ìjọba ní wàá sí kíni ìjọba ní wàá gbé nǹkan yẹn jáde òun ní wàá ẹsẹ̀ kí tìǹkan sábà bá sọ àmọ́bí tó bá ti di pé ìjọba ní máa ń pàtẹ fún àfá bíjọba bá fẹ́ bíjọba bá fẹ́ fi bá lọ́lẹ̀ nínú ìlú irú àwọn àfá àbáhùn náà ni ìjọba ó wà ibi ẹ̀bá wa fásitì tàbí sọ pé nǹkan yìí kìí ṣe rìbá ibẹ̀ náà lẹ́jọ́ á máa rí yóò máa wá kọ́ ọ̀rọ̀ jáde ẹ̀kọ́ àwọn àfá àbáyìí sọ báyìí pé àwọn àkọwàrí tó wà ní ọ̀rọ̀ yìí ó tọ́rọ̀ mẹ́fà ní nítorí ọ̀rọ̀ náà masala ìlàfíà ni tó ẹmọ́jà máa takúra lérí ẹ̀ nítorí kíni nítorí pé ìjọba ti dé wọ́n ti ti jẹ́ ìkà tí ó wí fún irú àwọn àfá bẹ́ẹ̀ àdẹ́wò lè gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni irú àwọn àfá mi ń bẹ́ tó jẹ́ pé alimul àmà àwọn àfáàlú àwọn àfọ́sọ̀kùrú tó yẹ pé ìtàwọn aráàlú bá ti fẹ́ òun náà àwọn màbí ti fàtíwá ìtọ́bàrí pé yóò dùn àwọn aráàlú nú ìtọ́bàrí pé yóò tẹ́ àwọn aráàlú lọ́rùn òun náà àwọn màbí ti fàtíwá kọ́dà kó tako sílà nàbí sọ̀láwà ní òṣàlá òdòdó tó bá ní tó bá ní ilẹ̀ tó bá hàn wọ́n máa sọ pé tá tẹ́lẹ̀ yìí àwọn èèyàn ní fẹ́ tá tẹ́lẹ̀ yìí inú àwọn èèyàn ní dùn irú àwọn afáàbárun alimul umma àbí alimul amma àwọn àfá àwọn ọ̀tọ̀kùnlú àwọn èèyàn ni ìmọ̀ ò darí rẹ̀ má kò fi ìmọ̀ rẹ̀ darí àwọn èèyàn má ìfẹ́ inú àwọn èèyàn ìdùnnú àwọn èèyàn òun náà ní tegini òun náà ní darí mímà rẹ̀ irú àwọn àfá bẹ́ẹ̀ òun náà lẹ́rí yóò jẹ́ àrin àwọn ẹ̀yìn tí ò nílé tẹwà àti fún wọn pé ìjáàbù ìjáàbù ṣẹ́rì yìí ìjáàbù tán ní a mọ́ ọlọ́run bá àríkíọlá bó ti yẹ kó obìnrin gbọ́dọ̀ gbogbo ara rẹ̀ ni ìbá àwọn àbá bá ní ó máa sọ bá àwọn obìnrin tó bá jẹ́ àwùjọ wọn ibẹ̀ ẹ̀yìn àwá ìkòríṣẹ́ lórí náà ìjáàbùlẹ̀ iná lò ẹ̀yìn àwá pẹ́ẹ́sì tàbí orígbóra ẹ̀yìn àti ìdòjáàbùnú ẹ̀rí inú wọn bẹ́láwùjọ wà iná tó jẹ́ pé a mọ̀ wọn bẹ́ẹ̀ irú àwọn nǹkan báyìí kúnlá ńlá ní láwùjọ ìdán fẹ́ òun náà ní pé kí ni jògbò ayé yọnú sáwọn ìdí wọ́n fẹ́ òun náà ní káwọn àwùjọ tó wọ́n yìí àwọn ibẹ́ àwọn eléyìí òun náà làbá gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó sì òun náà ni pé rídọ̀ náà sì gáyà tó ń látòdọ̀ ìgbé ìyọ́nà àwọn èèyàn káàrí ìyọ́nà gbogbo ayé pátápátá nǹkan kan ní tààrí lé pàbá gbogbo wa bá ti wò tó kọ́dà anábì sallallahu alaihi wasallam anábì ò rí ìyọ́nà gbogbo ayé ebi gbogbo àná rí àwọn mímbẹ̀ tó ń gbọ́ anábì àwọn mímbẹ̀ tí wọ́n ń sépele àwọn mímbẹ̀ tó ń torí tìrìtì nípa rẹ̀ tó bá jẹ́ pé ìyọ́nà gbogbo ayé anábì sallallahu alaihi ẹnu wọn ànábì sallallahu alaihi wasallam bá wá ní wọ́n ní káwọn ó jọ máa ń ṣe wú ara wọn ànábì ó gbà fún wa àmọ́ torí pé ìyọnú àwọn èèyàn tẹ́ rí ẹ̀ẹ́lẹ́ rí yọnú kọ́lá gbogbo àwọn táwọn iná sọfẹ́ káwọn yóò yọnú sí wọn síbẹ̀ síbẹ̀ náà gbogbo èèyàn òsì yọnú sí wọn látara gbogbo àwọn nǹkan tí wọ́n sọ so irú àwọn eléyìí nìsín irú àwọn tí wọ́n máa ń irú àwọn èèyàn lọ sí gbogbo àwọn kan báwọn àwọn yìí wọ́n ṣe kòlámà arọ́bà ni yóò kì ṣe irú àwọn èèyàn tí wọ́n máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ́sọ̀ àwọn tó bá jẹ́ pé ẹ̀sìn ìmá wọn kì ṣe kóhun ní darí wọn ìmá ìyọnú òun náà ní ti darí wa ẹlẹ́kẹta nínú oríṣiríṣi nínú àwọn oníranra àwọn àfá onímímọ̀ tí ń bẹ òun náà ni al-alimu ar-rabbani òun náà ni àfá ọlọ́run bá àdìkọ́lá òun náà ni àfẹ́ẹ̀sìn òun náà ni ojúlú àfá àfá gidi irú àwọn wọ̀nyí òun náà ni ṣékù jú ewu wa ipé òun náà ni alladhi la yubali bid-dawla wala bil-'amma irú eléyìí ti kò ti tó kàn pẹ̀lú ìdí ìrúfẹ́ kò ti tó kàn pẹ̀lú táwọn èèyàn fẹ́ ìyẹn tó tó bá ti bá ọ̀rọ̀ ọlọ́wọ́ bá àdìkọ́lá mú èyí tó bá ti bá súnà Ànábì sallallahu alaihi wasallam òun náà ni irú ẹni bẹ́ẹ̀ òun náà ni ọmọ fi tèwà àti fáwọn èèyàn òun náà ni ọmọ fi sàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fáwọn èèyàn irú àwọn ẹni bẹ́ẹ̀ sọ́mọ́rí nǹkan tí ó kù díẹ̀ káàtó láwùjọ lẹ́bọ ni ládàádáálẹ̀ ni wọ́n sàlàyé rẹ̀ fáwọn èèyàn ẹ̀yìn tó wéte irú àwọn ẹni bẹ́ẹ̀ wọn ò ní máa wó pẹ́ta wá sọ fáwọn ẹ̀pẹ́ nǹkan yóò dá tẹ́jọ wà ní tú dá táwọn wá wá mọ́síláàtì tàbátọ̀ fáwọn ẹ̀pẹ́ nǹkan báyìí yóò wasallam àwọn ará maka túká lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam nígbà tó padà yá gbogbo ayé àtàrà maka tí wọ́n túká wọ́n padà wá tẹ́bí pa ànábì sallallahu alaihi wasallam àfáà tí ò ní máa wo pé táwọn èèyàn fẹ́ sí ń wí àbáwọn èèyàn fẹ́ ìdí ó máa wò náà ni pé tọ́lọ̀ọba àríkẹ́ọlá fẹ́ sí ń sọ àbí ó fẹ́ tọ́lọ̀ọba àríkẹ́ọlá tó ní sọ sí ń sọ àbí ò ní sọ tọ́lọ̀ọba àríkẹ́ọlá bá ti ní ó sọ máa wò pé ẹnikẹ́ni ó bínú abẹ́nìkan ó yọnu irú àwọn àbá báyìí àtàwọn tó máa rìn lójú ọ̀nà irú àwọn àbá báyìí àtàwọn tó máa kẹ́kọ̀ọ́ nílànà irú àwọn àbá àfáà báyìí àwọn náà làwọn tó yẹ tó yẹ káàmà lọ́dí kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn àwọn náà ni alùlámà arọ̀bàníyùn àfáà àwọn abdullahi abbas radiyallahu anhuma wọ́n ní àfáà ò ní jẹ́ àfáà gidi àbá òní jẹ́ àbá àti ń tẹ́lé lánà ọlọ́wọ́ bá àríkẹ́ọlá tí ń tẹ̀lé lánà nábi sallallahu alaihi wasallam hatta ya'lam ẹ̀yẹn àbíkọ́kọ́kọ́ ní mímọ̀ náà àfọ́ ọkọ̀kọ́ wáyìmà ẹ̀yẹn tí yóò bá ti wáyìí tí ẹ̀bá wá bí ń pọ̀rọ̀ nípa ẹ̀sìn àbúrú láńlá ní abẹ́yàmí jíṣẹ́ al-imam al-hassan al-basri alayhi rahmatullah wọ́n ní àwọn bá àwọn kan kọbílá ní ẹ̀lú ẹni tí bá ń ṣe nǹkan síwájú kú tó nímọ̀ nípa nǹkan tí ń ṣe yẹn wọ́n ni káàna máa yóò sí ìhú àgbàrọ̀ mi máa yóò sí ìhú wọ́n ni tí ó bàjẹ́ ní tí ó bàjẹ́ nínú gbé ayé àwọn èèyàn yóò pọ̀ ju nǹkan tí ó tún sí lọ ẹ̀rẹ́ wọ̀rọ̀ ẹláwùjọ dá wà lónìí àbá tí ò ní mímọ̀ àbá tí ò kẹ́kọ̀ọ́ dẹ yẹnjú àbá tó ti bára ẹ̀ láyè tó jẹ́ pé ìtàní tí máa tẹ́sí àtiwájú láti máa kẹ́kọ̀ọ́ àbí kí n máa kà fúnra mi irú eléyìí nìsín ó wá bọ́ síta ẹwà ti wá sí irú eléyìí nìsín ó wá gbéra ìtíwájú ní ṣe fásiwá Hasan al-Basri wọ́n ni káàna máa yóò sí ìhú asọ̀rọ̀ mi máa yóò sí òun wọ́n ni wẹ̀rí máa ní ìdí ó bàjẹ́ láwùjọ ìdí ó bàjẹ́ láwùjọ ni ó pọ̀ ju tí ó tún ṣe lọ ẹ̀lọ wò wọ́n nìtì tẹ́ ni wọ́n bàjẹ́ láwùjọ ti máa pọ̀ nìtì láwùjọ tẹ́lẹ̀ ta ló ń gbogbo alágbàpá níbi ìtọ́ padà wáyé alẹ́ ìsàlám ẹni gẹ́gẹ́ bó ṣe rí lẹ̀ nínú àdíjà náà sallallahu alaihi wasallam nígbà tí irú àwọn eléyìí sí ń tẹ̀lẹ̀ nìsín tí kò ti bá nǹkan jẹ́ máa wìyànlá àwọn nǹkan bẹ́ẹ̀ nìsín ẹni tí òkè ojú ọmọ tí wọ́n rí bá sáà sáà kọjú sí tọ́bá gbé ìwá ǹkalẹ̀ tọ́bá ní kẹ́lú bí omi kọ́álìbù yóò tún dẹ̀kù rẹ̀ báyìí kò mọ́álìbù kan nínú kéwú àbóhun náà ní sí nítorí kó ti sàgbákò pẹ̀lú àwọn àfáàbá òun náà ti ń wíká àti nítorí ànẹ́bì ìṣọ́ òjúpadà wáyé wá kí ànẹ́bì ìṣọ́ wà sí láyé irú àwọn ẹni bẹ́ẹ̀ nítorí kó sàgbákò rú àwọn àfáàbá òun náà tí wọ́n mú ẹ̀sìn wá fún wa èèyàn náà ni alimamu alhassan albasuri alayhi rahmatullah wọ́n ni ẹni tí bá ti ń sọ̀rọ̀ síwájú kó tó ní mímá àbí wọ́n tẹ́ síwájú kó tó ní mímá in tí ó bàjẹ́ láwùjọ yóò pọ̀ ju nǹkan tí ó tún sí lọ ẹ wá wo gbogbo àwọn bàjẹ́ tí wọ́n tẹ̀ láwùjọ wa lónìí ẹ wo èyí tí àwọn aburú ti ẹni tí wọ́n agbọ́dọ̀ rí àkọ́kọ́ ẹni ẹgbọ́dọ̀ ní ìmà kó wá ìmà kó nímà nípa ẹ̀sìn ọlọ́run bá àríkíọlá tó bá wá ní ìmàtá wàyá àmàlì àtúwà gbọ́dọ̀ ní kó máa lo ìmà tó ní ẹ̀ ó gbọ́dọ̀ máa lo ìmà yìí a gbọ́dọ̀ máa tẹ̀lé àfáà tí ó máa sọ pé ẹlámọ́ wọ́n ní pẹ̀lú tẹ́lẹ̀ máa ń tẹ́ o ẹlá wa ni ẹ máa wò ẹ máa wò sí ọwọ́ tiwa bẹ́ẹ̀ máa ń bẹ́ẹ̀ máa tẹ̀lé ìgbà bẹ́ẹ̀ ń tẹ̀lé ẹwùlẹ̀ sọ́nu ní o tí a bá ti sọ fún yín òun náà ti sáà máa gbọ́ owó àwọn àfáà bẹ́ẹ̀ àfáà tí ò bá ti fẹ́ pé òun tí ó ń kọ́lẹ́kọ̀ọ́ ó kọ́ sí ewu irú àfáà bẹ́ẹ̀ lálọ́dẹ̀ máa ìgbésẹ̀ ìfàmàtẹ̀yàn máa tẹ̀lé àfẹ́ẹ̀sì yóò ní mímá tó bá wá ní mímá tán yóò máa lo ìmá rẹ̀ ẹ̀yìn kò ní máa sọ ìmá rẹ̀ bí ìmá tí ò léso kò ní sọ ìmá rẹ̀ dígí tí ò léso ìmá kò ní sọ ìmá rẹ̀ dídé ẹ̀ máa ń lò bíká tí ò ní ti sọ fún yín gbogbo àwọn tí ó bá yòdé lò nàìjíríà gbogbo àwọn tó bá yòdé lò láwùjọ tá wà yìí àwọn ìmá sàúdí lélẹ̀ àwọn ìmọ̀ ilẹ̀ lárúbáwá lélẹ̀ gbogbo àwọn àbá ti bá ti sọ bẹ́ẹ̀ ẹlọ́dẹ̀ ẹ̀sìn ìsìláàmù wa ẹ̀sìn ìsìláàmù ilẹ̀ ti sàúdí ẹ̀sìn ìsìláàmù ilẹ̀ ti báyìí ẹ̀sìn ìsìláàmù ilẹ̀ ti fi wọ́n ti lówó kọ́dà ń gba ìsìláàmù dé bá nẹ́bí sallallahu alaihi wasallam àdìbò tí ó sì ń ta àwọn mùsùlùmí ni kìí sẹ́sìn owó táàbí wa máa sọ pé táàmà bí géèjì òun náà ní pé àwọn ìlú kan tó ẹ̀sìn ìsìláàmù wa ẹ̀sìn gbogbo àgbáyé ni ìtọ́nà ọba àdékọ́lá pa Saudi láṣẹ òun náà ló pa àwa náà láṣẹ ká dé Nàìjíríà ìtọ́nà ọba àdékọ́lá Saudi òun náà ló káwa náà jìnà sí ní Nàìjíríà gbogbo àfáà ní bá yapa iṣẹ́ ọwọ́ rẹ̀ gbogbo àwọn nǹkan báyìí àbí àfáà ń kọ́ ikéwu ìdí wọn ń kọ́ iná mọ̀ tó láàrọ̀ bá wọ́n yí sàfá dídí o wọ́n yí sàfá jẹ́ ma tẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọdọ̀ wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àfáwà Abdullahi ibn Abbas ó ní wàyẹ́ dìrú àfá tí ó máa jẹ́ àfẹ́sìn in tó kọ́ in tó hun náà ń ṣe wàyẹ́ dìrú na ó tún láti ní fún kó máa sékíní kó máa mi irú wọn bẹ láwùjọ wa tó pọ̀ bẹ bá lọ lè bá àfáà ní ẹgbẹ́ ẹgbẹ́ àwọn alùsùn náà yìí nǹkan tí wọ́n sọ wọ́n ní kò dágé ẹ̀mọ́ múlẹ̀ lórí ẹ̀ tàbá ìwò olóòtọ́ tí wọ́n sọ òdodo ní lóòtọ́ àwọn tàbá wo environment táwa wà yìí àárí pé àbíké ẹ ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó sì mọ̀ lòdó ni wọ́n ti ń pè wọ́n náà láàfá kò sì lè sọ tọ́mọ́ lọ gbẹ́rẹ̀ lọ́wọ́ rẹ̀ ẹgbọ́ ìjágùn nẹ́ẹ̀sì ṣé kò pé yóò máa wá sí kíni yóò máa wá pé àwọn èèyàn lọ síbẹ̀ irú ẹni báwọn kò tí ì sí àfáà tá a lè pè láfẹ́ sí ẹlẹ́ẹ̀kẹ́ inú ròyìn sí àfáà Abdullahi ibn Abbas ti Allahu anhuma tí wọ́n ròyìn fún wa òun náà ni látara pé kíni látara pé ń lo ìmà látara pé ń kọ́ ìmà látara pé ń pe àwọn èèyàn lọ síbi ìmà gbogbo ní ató bá kàn irú àpá bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ lé nínú lórí ẹ̀ kéèké irú àpá tí ó máa ṣe wá àti tí wọ́n wá jẹ́kọ́ ilé tó bá dákẹ́ wá àti tó ń déun agbàjẹ lẹ́nu rẹ tó bá dákẹ́ wá àti tó ń déun á ayé sọ tó bá dákẹ́ wá àti tó ń déun á lè ọjáde kó ìwọ́n náà wá òkútọ̀ wọ́n máa bá lé jáde kó èmi náà yá jẹ́ jẹ́nu mi ní tẹwà àti máa kama àwọn gba ìjẹ́ lẹ́nu mi èmi ya yá jẹ́nu mi mú ìní tẹwà àti máa irú àwọn eléyìí wọn kò sí ìdàfà o ẹni tí ó jẹ́ àfà òdodo ó gbọ́dọ̀ lè ti sùúrù lórí gbogbo ìnira tó kà lérí ẹ̀sìn ìnira tó kà lérí ẹ̀sìn inú àwọn àpẹẹrẹ ni táàbì mọ̀ pé irú ẹni báyìí àfà gidi ni nítorí pé àpẹẹrẹ ń bẹ fún wa lára àwọn tí wọ́n ti kọjá lọ nínú àwọn ẹni ọlọ́run lérí ànẹ́bí sallallahu alaihi wasallam tó fi dérí àwọn tàbí ànẹ́bí tó fi dérí àwọn tó tẹ̀lé wọn tó fi dásìkò táwà yìí a rí àpẹẹrẹ lórí àwọn tí wọ́n jẹ́ àtòrí mọ́ ọlọ́wọ́ bá lè jọlá alimam Malik Ah, rahimahullah wọ́n jẹ́ yà ń torí ẹ̀sìn ọlọ́run bàrí jọlá wọ́n jẹ́ yà ń torí tó jẹ́ pé tó bá yí pé ẹlòmíì ní láwùjọ dáwà yìí ẹ̀tó bá jẹ́ pé alimu dáúlà ní irú àwọn tọ́bá wọn yóò rọrùn wa Imam Malik ti fàtíwá ẹni tó jẹ́ eléré ìlú oníkí Imam Malik ó jẹ́ jì fàtíwá yí fàtíwá yí padà Imam Malik ní àwọn ah, olè yọ́rọ̀ lọ́wọ́ padà fàtíwá tó ń tẹ́ yìí òun náà ní nǹkan tó lẹ́rìí òun náà ní nǹkan tó pàtó lọ́wọ́ bàrí jọlá mú yí fàtíwá yí padà látara pé Imam Malik kọ̀kọ̀ yí fàtíwá padà wọ́n ti Imam Malik má débi pé apá àwọn ti dégíní apá ti rọ wọ́n fi àjẹ́ wọ́n débi pé ọwọ́ méjì ti para láti torí kíni nítorí bá tíwá nípa nítorí pé yípa tíwá bá ìpadà sí yípa tíwá bá ìpadà tó lè láti wá ní àwọn ẹlòmí tó jẹ́ pé ọ́nà ìjọba òpé gan òun gangan ló ti pẹ́ ah, ìyàwó bá gbọ́rù bá tíwá tíwá yìí wọ́n yìí bá tíwá tíwá ìwà àwọn afá tá fẹ́ ni yóò àtàrà bẹ́ẹ̀ yóò mọ̀ sàǹfààní fún wa eléyìí náà ni ó wúlò fún wa òun ni ó wúlò fún wa yóò wúlò fún ọmọ wa eléyìí tá ń sọ ìgbésẹ̀ tàwọn ọmọ wa nìkan tó wáyé pé nǹkan ayé ni wàláì gbogbo alamọ́ bá ṣe máa ṣe tó wáyé nǹkan ayé ni àkọ́kọ́ ná 500,000 lè ilé ìwé mo ní ti ìwé kan jò ní tọ́gbé tó ní facebook school mi báyìí wọ́n ní sáàmù ẹyọ something million ní sáàmù ẹyọ kan àwọn èèyàn ti bẹ̀ẹ̀bẹ̀ àwọn èèyàn ti kẹ́kọ̀ọ́ bẹ̀ kọ́yà mùsùlùmí bẹ̀ẹ̀bẹ̀ àmọ́káwá wá bá wọn ibẹ̀ láti máa rí èyí tìrìtì ibẹ̀ láti máa rí gáà tìrì tààzọ́ ti pọ̀jù lówó lé kéwù kí láàfà ẹ̀wọ̀n wá gan tó bá ń gbogbo orí tìrìtì olámọ̀wá rí lẹ́sìkìrìtì so ẹni tó bá ní nǹkan ṣe inú ẹ̀sìn ibi tó bá ti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn èjì náà kọ́làbóso òru ni kọ́làbóso alẹ́ ni kọ́làbóso ìdájí ni èyí gbogbo tí ó bá náà kọ́làbóso fún ìhun ìlọ ni kéèjì náà bí i ojú ìdíyàn bá ti máa kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn so látara àti eléyìí àti wà lójú kòkòrò àwọn èsì ọmọ kéré nìkan àtàgbàlagbà àtọ̀dọ́ àti àtàrúgbó tí ogun akágbìyànjú ká kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn ọlọ́run ọba àlejò ọlá ká kọ́ ọba gbára bá ti ma tàbá kọ ẹ̀sìn ọ̀gbọ́n ìsìn ọlọ́wọ́ bá adékẹ́ọlá kò ní ibi tó parí sí a máa ò pé jòrì tó tó wá débì kan èyàn máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọlọ́wọ́ bá adékẹ́ọlá kú ni èyàn ó máa kọ́ kọ́kọ́ dé omi kú ni kò tẹ́ni tó lè sọ fún ọ pé géèjì rẹ̀ ní tó fi wá rò pé àìbí ah, ti tó bá rò kó ga nínú mà ó tún lẹ́nu tó tún síwájú rẹ̀ tó látara di eléyìí kò sẹ́nì kankan tí máa ti pé polówá jẹ́ nínú ìmà wọn bá rí pátá máa gbìyànjú ká máa wáyé mẹ́sìn ọlọ́run bá rí jọlá eléyìí ni ó ṣàǹfààní fún wa láyé òun náà ni ó ṣàǹfààní fún wa tó bá dijọ́ gbéra kìyàmà yóò ṣàǹfààní fún wa nígbà tá a bá kó àwọn ọmọ wa wọn wà nínú àwọn ọmọ rẹ tí ó máa ṣàdúrà fún àgbàtà àbá sí láyé má yóò ṣàdúrà fáwọn àti fúnra wa nítorí bá lè sin ẹ̀sìn ọlọ́run bá rí jọlá lọ́nà tó lálàáfíà lọ́nà tó tọ́ هذا وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على محمد وعلى آله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 وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك إلى